الحمد لله، nípa jíjẹ جلوري، olórí tí ó di aláṣẹ fún gbogbo àwọn mùsùlùmí òun náà ní dáná bí sallallahu alaihi wasallam tó tọ́ka sí nínú àlè ti dàgbà wípé al-a'immatu min Quraysh àwọn aṣíwájú gbọ́dọ̀ jẹ́ pé ní Quraysh ni wọ́n ti wá yẹn ni pé al imaamul muslimin amirul mu'minin olórí gbogbogbò ó gbọ́dọ̀ jẹ́ pé nínú Quraysh ló wà. ṣùgbọ́n nínú nǹkan tá a mọ̀ sí Islamic political science as-siyasa ash-shar'iyya àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ń bẹ̀ yẹn wọ́n ní sẹ́jú ojúmọ́ náà ló gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn Quraysh wọ́n ní bẹ́ẹ̀ ni àyàfi tí májẹ̀mú kan tó bá yẹ kúrò lára wọn torí àdéhùn kan wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní la yazalu hadha al-amru fi Quraysh ma aqamu ad-din ipò olórí kò ní yé máa bẹ láàrin àwọn Quraysh lópin ìgbà tó bá jẹ́ pé àwọn Quraysh wọ́n bá mójú tẹ́sìn wọ́n gbà táwọn bá mójú tẹ́sìn ó dájú pé ẹni tí bá mójú tẹ́sìn ni wọ́n máa lórí torí pé ọ̀rọ̀ olórí àwọn mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tẹ́ni tó bá sì jó lórí ọba ti mójú tẹ́sìn kò yẹ kó jó lórí. ìrora ẹni Sheikh Muhammad Al-Amin Shinqiti rahimahullahu ta'ala nínú tafsiri wọn adwa'ul bayan fi idahi alqur'an bil qur'an nínú mujallada alakoko níbi tí wọn ti ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba wa tó ní wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa níbẹ̀ yẹn wọ́n ṣe àlàyé rẹpẹtẹ nípa bí ó ti ṣe jẹ́ pé májẹ̀mú kí Quraish ó jẹ́ olórí ṣùgbọ́n tó ṣe pé tí kùrẹ́ṣì ọba ti lè jẹ́ pé wọ́n pé májẹ̀mú dánàbí sallallahu alaihi wasallam tó là kalẹ̀ nípa pé kí wọ́n mójú tẹ́sìn kò burú kẹlòmí inú tún jọ lórí àwọn mùsùlùmí wallahu a'lam. nàbà tù. aleykum salaam. ó bẹ́ẹ̀ ni pé tó bá bọ́ sí sáfúwájú ló ti lára tó máa bọ́ sí sáfúwájú yẹn pé nímọ̀ pé wọ́n ṣàlè lápílẹ̀ ní sẹ́yìn pé olójà tó máa ń jókòó síbẹ̀ pé sẹ́kìtì bí ìfẹ́sọ̀ àti ìlú wọn á wò pé ṣẹbẹ́ èèyàn tó lọ wa ẹkùn wa bọ́ sẹ́yìn bí ẹkùn wa tẹ̀lé pé ṣé èèyàn lè bá wọn lágì àti ìyá alhamdulilayi mẹsàlásì ilé Ọlọ́run abani ẹni tí sì máa wọnú mẹsàlásì ẹrú Ọlọ́run ọlọ́run ọba ni nínú mẹ́sàlásì kò sì sin dáǹsì ń bẹ̀ ju ká sin ọlọ́run ọba lọ wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada ṣùgbọ́n àwọn èèyàn nínú àwọn nǹkan tó ṣe pé èèyàn máa ṣe láti fi sọ àyè wọn náà ní kéèyàn ti tètè débì kan nígbà tí ò sẹ́lómi ń bẹ kéèyàn wá fi nǹkan sàmì síbẹ̀ tẹ́ bá ti lè fi nǹkan sàmì sẹ ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ sáyè yẹn ju ẹlòmíì lọ torí ẹ lòfin ṣẹ̀ríà kan fi sọ pé man sabaqa ila shay'in fa huwa awla bih man sabaqa ila shay'in fa huwa awla bih ẹni tó bá kọ́ déèdì nǹkan kan òun lọ lẹ́tọ̀ọ́ sí jù bẹ́ẹ̀ ni mọ́sálásí náà rí anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa nínú hadith wípé law ya'lamu an-nasu ma fi an-nida'i was-saff ثم لم يجدوا إلا أن يتهموا عليه لاتهموا ìgbà tí káwọn èèyàn mọ ọrú ọlá tí ń bẹ fún ká dúró sáfù alákọ̀ọ́kọ́ àti ká pè irun ni tó wá ṣẹlẹ̀ kí wọn à nílé dépò ká irun wọn sì nílé dépò ká sáfù alákọ̀ọ́kọ́ láì ṣèmúje wọn ò bá mú nítorí ẹ̀. so ìwọ ti sáfù alákọ̀ọ́kọ́ à ń ta awùlẹ̀ àbídàlẹ̀ kẹlẹ́mẹ̀kẹ́ ju ẹlòmíì lọ. ṣùgbọ́n ká má gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyè nílé ayé àṣà wọnú ẹ̀sìn àṣà yẹn wọ́n fẹ́ láti tẹrí ẹ̀sìn bá fún un pípé àyè ya specialize ẹ̀ fún àwọn báyìí àwọn báyìí ló gbọ́dọ̀ jókòó ńbẹ̀ kì í ṣe ti gbogbo èèyàn irú àṣà bẹ́ẹ̀ ó yẹ ká parí kò ní ìtumọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ẹni tó bá kọ́ dé mẹ́sálásí náà ni ó dùn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tún mú àyè yẹn fún gbà míì ẹ̀rí kí wọ́n kẹ̀sìn fún kankan ìjọ jimá nìkan náà ni wọ́n máa ń kírun tó wọ́n sì ń kírun lójoojúmọ́ sẹ́wọ̀n pé ìkànnì lábùkù burúkú ni ìgbé wọ́n tó ń kírun lójoojúmọ́ á kàn lábùkù ẹni tó wá jẹ́ pé ẹ̀ka ń jìmà ní ẹ̀kan lóṣù ẹ̀kan lọ́dún iná láwọn àgbáyé lẹ̀ kọ̀dà ṣùgbọ́n tó yí ọ nírúgbà yẹn máa tán ní kó dìde yẹn dìde kó ń bẹ̀ kọ́ lọ síbòmí eléyìí ò dín kankan kù nínú ọlọ́dàjú lọ́nà àbóṣe fún ọ torí pé Ọlọ́run ní wa idha qila inshuzu fanshuzu ẹ máa ní kẹ ẹsùn ẹsùn sòtọ́ba wa sàlàyé kan yóò dẹ́yìn ìgbà tẹ́ bá kírun tán ọ̀rọ̀ rẹ̀ wà dà yóò wúlò ju kọ́ jẹ́ pé gbà yẹn lọ́ọ́ máa ṣe fanfa lọ gbà yẹn lọ́ọ́ máa lọ agídí èmi wọn kọ́ débí kò yẹ kẹ́ gbé mi dìde la tọ́ra dìde kọ́lọ̀ wọn bọ́ sá ti gbà àrùn rẹ̀ sòmùgbà tẹ́ bá wa kírun tán wà pẹ̀lú bàbá yẹn òní sùdáriwo náà ní màá ìyàtọ̀ mọ́tíláṣí àti sùnù turkish source ní churches ẹ̀rí kan láwọn àyè kan fáwọn èèyàn kan pàtàkì ṣùgbọ́n àwa nínú ẹ̀sìn Islam gbogbo èèyàn ní kíni pàtàkì ọba àtẹnitì ìsọba wọn jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìjòyè àtẹnitì ìsọjòyè wọn jọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ẹ mọ̀ pé ìṣèdọ́gba tẹ̀sìn Islam mú wa yẹn ló ti sábà bí tọ́pọ̀lọpọ̀ fi di mùsùlùmí bí. ike ah ẹni tó yẹ pé àlè rí àwọn gbogbo dúró gbogbo àwọn lálẹ́ nù ọ̀nà àti jọ dúró lẹ́gbẹ̀ẹ́ ara mọ́sálásí Allahu Akbar wàláì bọ́pọ̀lọpọ̀ ṣe ń gba Islam tòṣùgbọ́n wà tí wọ́n ti fi protocol kan tí ò túmọ̀ tẹ́kí bọ́ náà Islam ẹ̀ kàn máa ba Islam jẹ́ náà nàmbà tírì. Aleykum salaam. Ṣé ìmáàmù ti máa ń? ṣé a lè. alhamdulilayi alhamdulilayi ní ọjọ́ jimá ìmáàmù èké kútúbà ìmáàmù ń ṣe kútúbà ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ẹ ti pín kà ń bá wọn sọ̀rọ̀ nípa nítorí kó kù díẹ̀ káàtó nù wa wọn fún un túnṣe ètò dáa ń ṣe wọn láti nǹkan tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe ẹ̀. ìmáàmù yìí sì sinmi láàrin kótóbà kí ló ṣe tí ọmọ sí i kò sinmi ó ń tẹ̀lé súnà ní ànábì sallallahu alaihi wasallam ìgbé táwọn ẹbí bá ṣe kótóbà débi kan wọn jókòó wọn tún dìde eléyìí ti túmọ̀ sí pé kótóbà méjì là ń ṣe ìjọ́júmọ́ kéésì kó sinmi rárá dípò pé ọ náà á sọ pé sáà náà lè jáde ká lọ sinmi ká nàṣẹ lọ kí ló ṣe ọ ẹrù wo lóru kí ni wọn fi gbé wo nàmbà fọ. a bá ní ọmọ ìyá sọ lórí ẹ̀ tó tó gbóúnjẹ fún gbọ́dà ìjọba ẹ̀yàn pé ilé lọ́sìn tó wà láàrin wọn kọ́ sí ìdúróṣe tó sí yẹn tó tọ́ fún kí ló kà wọ́ kí ni wọ́n. five àkọ́kọ́ ni pé lórí nọ́mbà four yẹn ọlọ́run bá ti pa wá láṣẹ ọlọ́run ni wá láti jẹ sẹ̀sùn ní ìgbọ́dọ̀ ọmọ tọpin yáàní èèyàn kan ọba yẹn lórí lórí tébù èèyàn àtẹ́rán kí ló kàn láti máa béèrè bó ló ti rí ìmọ̀ àwọn ìyá olóúnjẹ náà ń ta yẹn tó wọ́n sì máa ń tẹ ẹran sí tó bóyá bẹ́ẹ̀ ló ti rà kí ló kọ̀ ọmọ awa dìda ló fi wá ẹ kí ni relationship yín ẹ tó yẹ ti courtship ẹ bóòlù tí wàá tún wá lè dáná wá kí ló kọ̀ tí ẹni tó jẹun. Thank <laughs> you. eléyìí yọ á túmọ̀ sí pé kí mùsùlùmí náà ọmọ ti kọ́ chìpò kò túmọ̀ sí o torí pé wọ́n bá ní láti tọpinpin kò túmọ̀ sí pé wọn náà ti kọ́ chìpò tó bá níyàwó fẹ́ gbà náà nípa wa ó sì ma pé yín àmọ́ pé máa sára ẹjẹ kan kan gbà náà lórí kọ́ ga jù gbà náà lórí kọ́ kúrú jù bá ti yín wára yín bá ti yín tó lẹ́yìn náà ẹ ẹ tí ìfẹ́ra yín kí ni wọ́n náà dánu lọ fẹ́ nìkan sí pé kí ni kí sọnù oúnjẹ kí dá lọ fún un gbàgbọ́ ayé tí o bá fẹ́ ọmọ wa máa bínú ìyá tó tẹ̀ fi jẹ mí ti pọ̀ jù ẹgbà tí ẹni tí o bá ti di ìyàwó ẹni kọ́kọ́ má dáná fún o ẹni tí o bá ti bẹ̀ kọ́ bọ̀ ń Number five. Parikusan. Ọmọ ìyá ṣe kan àwọn nàfẹ́rẹ́ yìí náà wọ́n pèrè wọ́n pèrè pé èwo ló dáa jù ìmẹ̀jì méjì náà ló dáa àwọn èèyàn mọ̀dà iṣẹ́ lápẹ́ àwọn nàfẹ́rẹ́ yẹn ó dáa jù tó ọmọ ìyá pèrè sọ. Ṣé ìwọ̀n sọ pé sọ yà àwọn ọmọ alhamdulilayi alhamdulilayi nínú òfin ṣẹ̀ríà nínú wọ mùsùlùmí tí mùsùlùmí ní béèrè anabi sọlá àtìlá sọ nínú ìwọ mùsùlùmí lórí mùsùlùmí ni pé wà ìrẹ sàn fàhàkà fàǹfà tó bá tọrọ nàṣẹ́yà lọ́dọ̀ rẹ̀ títí tẹ̀síjì fún sódódó fún èyí lọ́ọ́ dájú sòṣùgbọ́n kìí sàn mùsùlùmí ní í ṣe so òsì tó burú bẹ mọ parọ́ yà yọ lẹdí náà amúnú tẹkùn náà wọ kúnú máa ń sọ ọdẹ pé náà nàmbà six nàmbà seven. bá ti gbé bóyá àlè ṣe sódà pọ̀ àwọn ọ̀sán ṣe pé àṣà òtàwọn náà ó pọ̀ sí lékè kàdúrà àwọn àlọ́bàá yìí azikar. bí àbẹ̀ àwọn tí wọ́n wà níbẹ̀ àwọn òkàlà láì fún one thousand ten kò sí àdúrà tó sọ two thousand. ọba kúkú ń màá bẹ ṣe pé tó pé òun ò ní òun ò ní ah. àwọn ọlọ́run sábà ti tàwọn alhamdulilayi kò sí kìyà kankan mẹ́ẹ̀ nísìnyí a ní sọ pé torí pé tí sábẹ́ bá ti sàrà àmúdù kan báwa bá ṣe tá a bá fi àpáta òhòdù ṣe sàrà àlègbà ládàá múdù kan ti sàábé káwá pé dáná bì ní ká ṣe nígbà ọgọ́rùn-ún àwọ̀ wá ṣe nígbà mílíọ̀n torí ká lè bá lé sàábé mú ò lè lé wọn mú kó tún ṣe bídíà so because for nọ́mbà dáná bí ọ̀ nọ́mbà pẹ̀lú yẹn nọ́mbà kan dáná bí ọ̀ rẹ̀ bídíà náà ń pèlè yẹn so ṣùgbọ́n ìwọ ṣe ń dáná bí ni kò ṣe lóde wọn bó ṣe ni kò ṣe kò sì ṣe ìkíláàsù pẹ̀lú rẹ̀ nítorí pọ́lọ́mọ ń sàn àdìgbélé ẹ̀sán fẹ́ tó bá títí ọ̀nà mẹ́wàá á tún ó tún máa fi ń kún ila sab'mi'ati dha'fin liman sha'a ọlọ́wọ́ bá tún máa ṣe àfikún rẹ̀ títí di ìlọ́pọ̀ ọ̀nà ọgọ́rùn-ún méje fẹ́ni tọ́lọ́wọ́n bá bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ torí ti ilé ọ̀há ni pé mo fẹ́ gbára gbóná bá wọn sàábé kò bá wọn láéláé mo fẹ́ gbìyànjú láti lé sàábé kékeré mú kò lè lé mú láéláé <laughs> torí pé ẹ̀yin náà gbọ́ àti tani umar ibn abdulaziz ẹ wo umar ibn abdulaziz tó ti pàtàkì tó nínú islamic history débi pé àwọn kan pè ní ọ̀kan nínú khulafa ur-rashidun kódà àwọn ní ẹlòmíì fi ṣe ẹ̀ka àrùn nínú àwọn khulafa ur-rashidun kí ni sálàfù yẹn sọ ó ní eruku tọ́ka sínú mímu muawiya látàrí kó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam kì í ṣẹgbẹ́ umar ibn abdulaziz tó ká tó apá wa tó ń torí de eléyìí sadidu wa qarib ẹ máa ṣe lóde wọn gbàgbára yín bá ti ṣe má ẹ gbìyànjú lóde wọn bí súnà ti ṣe wá ẹ má ṣe àdáadáa lẹ torí pé ẹ fẹ́ bá wọn sábẹ́ ń dáhùn onítọ̀rí kọ̀ sẹ́nu tí wọ́n fi sìn náà nítorí pé àwọn wò pé àwa táwọn sábẹ́ ń jò lába wọn ẹ dá òun múra títí kiri ká máa ṣe kò nídìí nọ́mbà kò nídìí pé iye táwọn abìnrin ṣe mílíọ̀n nine nine nine nine nine lọ́nà nine sẹ́mi pé wàhálà dé nù ìwọ náà máa ṣe bẹ́yẹn lánàbí sọlá sọlá ní káṣí méje méje náà ni ètò pé mẹ́ta mẹ́ta náà ni ètò pé hundred hundred náà ni sọlá wọn ṣe ní sheikh al-Albani rahimahullah náà sọ pé bitibiti àti máa ń bẹ̀rẹ̀ nínú àdúrà náà ni kí tẹ̀síbọ̀ ti gùn jù <laughs> so because ẹ rí i pé gbogbo àdúrà tá ànábì ní ká ṣe tó fi nọ́mbà sí kò sí ètò ju hundred lọ tòǹbù láti wá rí pé eh, nine nine nine nine nine nine nine nine nine kò sí wàhálà nù wàrà àwọn ẹni tó sè wọn bàtà nàbì ní fún ọsẹ yìí ẹ wo bórí rẹ ṣe jẹ tiwọn ẹ wo bórí rẹ ṣe jẹ tiwọn sàábé tí wọn ní ilé rẹ jóná Abu Darda radiyallahu anhu onílé wọn ò jóná kò sì tí ìdílé lọ wò ṣùgbọ́n ó sáàjì yẹn pélé tí wọn ò jóná wọn lọ rẹ dá lọ wò wọn sì lọ wò wọn rí pélé rẹ ò jóná lò ìsẹ̀wọ̀n kí tó wá pé wọn ni ó lè pípẹ́ tó pẹ́ lórí awọ lánàá ni. kẹ́là wọ́n ní kí ló fà á tó fi sọ wọ́n ní sọ́kọ́ ànábì ní ká ṣàdúrà tí ìbá ṣe lójúmọ́ aburú òní ṣe àdáwò kan òní ṣe ń jọyọ̀ títí tí lòun mo ṣe mo ti gbàgbọ́ ẹ wá sọ pé lòun jóná kò lè jóná. اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوة إلا بالله أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم mo wí mo sì gbàgbọ́ bẹ́ẹ̀ bó ni lèmi sọ àjò náà síbẹ̀ làwọn náà rí. akẹ́kọ̀ọ́ tẹ̀ kájú ọgbà kò sẹ́dìgbà tó bá pẹ́ lórí awọ títí ijọ́ mẹ́ta torí pé wọ́n ní kò kéré lópin ìgbà tó bá ti jẹ́ súnà kò sì pọ̀ lópin ìgbà tó bá jẹ́ bídíà kò sí sọ́fẹ́ ti tó lè jọjú tó bá jẹ́ bídíà kò sì sí sọ́fẹ́ ti tábùkù lè bá lópin ìgbà tó bá ti jẹ́ súnà torí ẹ̀jọ́ yìí ká máa mójútó nù káwọn náà mọ gbogbo rú àwọn kankan wí lójúmọ́ kí wọ́n wá wò wò ẹ̀rì kọ́ náà bó sì máa sọ yẹn náà àmọ́ o jọ́jọ́ lọ́nà bàbá kọ́ pàdán wò sí ọ wàá gbàgbé o hmm. wàá gbàgbé kò sí náà wàláhì tọ́lọ̀ wọn bá ti kọ́ pé ìbò ń sèyàn náà nàmbà nàmbà eight. ṣé a and b ni ọbọ ọbọ wọ́n ní pé ìgbésẹ̀ ẹni tó bá wà tó ṣe ó ti ṣàdéhùn fọlọ́ bá kún un ṣe kọ́ tù ṣùgbọ́n ìgbà tí ẹnìkan wá ṣàtẹ̀ principal òun wà léwu ẹ̀yẹ wà nínú. so ó wá bèèrè pé ìsìn òun ò lọ sílé tó òun ò lo mọ́tò láti lọ rí àwọn òun òun kẹ̀lẹ̀ lé òun ti parí exam ó wá bèè pé kí ni òun lè ṣe nírú àyẹ̀wò bẹ́ẹ̀ pé àti pé máa bá ẹni sọ̀rọ̀ lórí fóònù láàrin òun àti ẹnì kejì tó wà ní. kò sí wàhálà àti bẹ́ẹ̀ fẹ́ fẹ́ ni wọ́n fẹ́ fẹ́ òun wà ń sùkú òun ti sì wà ń lù wọn òun sì ráyè láti lọlé sódà tó ń tí wọ́n fi yọjú sí bàbá òun kọ́ sọ fún kó ṣe sùúrù tó wọ́n fi wá wálé tọ́lá ọba bá pè lọ́kọ rẹ onáà ni wọ́n padà fẹ́ ọ tọ́lá ọba bá sì ní kò ní fẹ́ ọ ọlọ́ọ̀lọ́mọkọ ìyàwó ojú ọ̀nà tòǹtòrí de eléyìí báyìí a máa sọ̀rọ̀ lórí fóònù a máa lo gbogbo òru títí tí lè fi má kíní kan extra kíní kan tó gbogbo eléyìí wàhálà ló máa ń dálẹ̀ o wàhálà ló máa ń dálẹ̀ o wọ́n sọ̀rọ̀ títí débi pé tí wọ́n bá fẹ́ra wọn wà ní jọra wọn lójúmọ́ obìnrin ò ní ní ikọ́ bọ̀ mọ́ lójú ọkọ rẹ̀ ẹ dákun kí á ní tàjèrè àjèrè kankan torí gbogbo àtìrì rẹ ló ti tú fún un kó tó di kó rí ọ ó náà ti tú gbogbo àtìrì rẹ fún ọ kó tó di orí yóò wá di pé kí wọ́n á ní mọ́ ra onígbè kí ni mo gbé kéèyàn ó sì wá bóra rẹ̀ láti rí irúgbẹ́ tó bá bóra rẹ̀ láti rí kíyàwó yẹn ọmọ wò pé ha ọkùnrin pàtàkì mọ̀ mọ̀ fẹ́ kó mọ̀ tíráì láti sọ́ọ̀dì rẹ̀ pé ha ah! irúgbọ́kùnrin ti pàtàkì tó mọ̀ fẹ́ mà so oníjẹ́ ti túra rẹ̀ fó kó di pọ̀ fẹ́ sílẹ̀ torí de lé ibà yìí wọ́n da akátẹ̀ lófin ọlọ yóò di àníyì nàmbà eight ok seven. kò sí a and b ẹyọ kan ní kẹsì tó bá pàtàkì náà. a ti ṣàlàyé lẹ́yìn kò sí tó burú bẹ̀ tó bá mẹni tó pa. wọ́n bá ti sọ ẹni tó pa tó ń ṣe èméjì nípa ẹni tó pa kò yẹ kó jẹ́ torí pé gbogbo ẹran tó bá wá láti lu àwọn kèfèrí nítorí dájú ni pé wọn ìdáko Ọlọ́run ṣe jàǹfin pa turu òfin jẹ́ pé ní àwọn islamic nation bíi saudi arabia bíi kuwait bíi imarat al-arabiya al-muttahida qatar nkankan wọ́n ṣòfin fún àwọn ẹni tí ń pẹ́ ẹran wá lówó wa ń gbà wọ́n ṣòfin fún wọn pé ẹran tẹ́ ẹ̀ máa dúnbò yàn á fún yín láwọn èèyàn tí wọ́n máa dúnbò rẹ̀ tẹ́ ẹ̀ máa kó wá sí kọ́ńtírì wa wọ́n ti gbà ni wọ́n fi ń kó àwọn ẹran wa gbogbo ẹran tẹ́ bá dúnbò bẹ̀rẹ̀ tí wọ́n ti dán sáàpù mára kátàn rẹ̀ halal halal halal

so ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ṣe pọ̀ tó kò sí ìtàn fi ń dì nípa ọwọ́ náà ni so ẹni tí ń pa àwọn ẹni tí wọ́n tún yàn síṣẹ́ nínú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣe wọ́n kọ́kọ́ ẹ̀sìn Islam wọ́n kọ́kọ́ ṣẹ̀ríà ẹ̀ sùn mẹ́ni tí ń pa ẹ̀ máa sọ fún pé bísímìlá bátìmìl dárúkọ náà yóò ní ọkàn lọ́wà tó wá tilé pọ́kàn lọ́wà tá àgbọ̀ pọ̀ sọ bísímìlá ọ̀sán wọ ẹran àlùkò bísímìlá ọlọ́hàn bísímìlá ọlọ́hàn bísímìlá ọlọ́hàn. torí pé àwọn ọmọ Síríà nínú ṣe tiwọn ni pé ọkàn mùsùlùmí bísímìlá ẹ̀ wà ọkàn mùsùlùmí lọ́wọ́ àkòsí tá a fẹ́ fi ṣe mí ó wí jáde bisimilahi allahu akbar tó nítorí di ilé ìgbà tí wọ́n yà wá náà ní nàìjíríà ń tí wọ́n gbé agbára bá ń bẹ fáwọn mùsùlùmí ni ní dẹ́lẹ̀ gbé dẹ́lẹ́gẹ́tì jáde ni láti lọ bá àwọn bìtẹ́ tó wọ́n kọ̀ǹpláì àdúró wọn fowó so wọ́n sì fẹ́ dáa bẹ́ àwọn tó ti rí bó ṣe rí yẹn alhamdulilayi adìẹ náà bẹ́ẹ̀ tó ti tó lè rà tó tó lù so ẹ̀wọ̀n tí àwọn kẹfẹ́ èyí tó ṣe ìgbà tó rí pé àwọn mùsùlùmí wà very strict nípa òfin tí wọ́n fún àwọn nípa ẹran tí wọ́n dúnbú wọ́n sì kọ síra rẹpẹtẹ lórí ẹ̀ òfin tó gbọ́dọ̀ di ẹran tó gbèsè wá fún wa. so àwọn náà wá kó ẹja ránṣẹ́ àwọn òyìnbó tún kó ẹja ránṣẹ́ nínú páálí nǹkan kan wọ́n sọ pé madbuhatun bi tariqatin islamiyya nígbà tó ẹja yẹn fún yín in islamic way dúnbú ẹja báwo. ṣe é ṣe àwọn á pé nígbà tí òfin tí wọ́n rí kófin wa lágbára wọ́n tún bá dórí ẹja pé ah, ah. ọ̀dà ẹja yìí náà abayín tó ń bu rẹ̀ lùtọ́ nípa ìsẹ̀mí nàmbà nàmbà eight. pé nǹkan kan wà dáná nǹkan bíi. ó dání. àwọn ọmọ àmọ́ torí pé ń bẹ̀ yẹn jẹ́ náà náà wọ́n ti sọ pé téèyàn bá wọ mọ́kíláṣí láti ẹ̀ bá ti wọ mọ́kíláṣí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ kọ́lá ni wọ́n á kọ́ kó lọ fún un lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí wọ́n fẹ́ jáde báyìí. gbogbo ntẹ mẹsẹ yẹn gbogbo ntẹ mẹsẹ yẹn ń bẹ lára ntẹ yẹn mọ àfi pẹ̀lú ẹ̀rí àti mẹ́rí tọ́tọ́ kàlẹ́ wípé tí wọ́n bá wọn mọ́ṣáláṣí gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n bọ́ lẹ̀ tó bá tuntun ajáde yóò gbé wọ̀ títí wọn bá fẹ́ wọlé gbọ̀nsẹ̀ tí ládà kan wà tó ń kọ fún àbẹ́sẹ̀ kan kó sí àmà nítorí pé ìgbẹ́ akramakumullah ìtọ̀ akramakumullah ní abẹ́ ìṣẹ̀rí àwọn pè ní tòró nínú àwọn nǹkan tí èèyàn ń pàtì ọ̀fẹ́ yọ nǹkan dànù torí ẹ̀ ló ti jẹ́ pé nínú òfin ṣẹ̀rí àpò nídìí láti dà ní ẹ̀pẹ́ mo fẹ́ yàgbẹ́ o nídìí láti dàníyàn pé mo fẹ́ tọ̀ o sì nídìí láti dàníyàn pé mo fẹ́ dáàbà tòǹtòrí pé gbogbo àwọn nǹkan wọn yẹn nǹkan kan ní tó ṣe pé ìdọ̀tí ni wọ́n fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bí tó ti gbà lára nì ìgbà tó fẹ́ wọlé tó dárúkọ lọ ìgbà tó jáde tó sọ pé gòfúránà gòfúránà kan yẹn ìtumọ̀ rẹ̀ ni pé mo dúpẹ́ ọlọ́run tó bá mi gbé ẹ̀gbìn yìí kúrò ìdọ̀tí tara ló kú òye wọ́ ọlọ́run ìdọ̀tí ẹ̀ṣẹ̀ bá mi mú kúrò so eléyìí báyìí ó ní ládàá mẹ́tọ́ bá gbà wà ní ẹ̀rẹ́ lọ sí ìtumọ̀ tó ń wí yẹn tó sì tó dúpẹ́ fọ́ lọ torí pé orí ńlá lọ́nà sí fún ọ̀nà àìmọye èèyàn nígbẹ́ máa ń gbọ̀n tí ó wọ ibi tó ti àgbẹ́ tí ò ní rí ya tó ọlọ́run tó ìwọ́rí ya ọwọ́ ajáde dúpẹ́ fọ́ lọ á ọlọ́run mo dúpẹ́ fọ́ tó bá mú ẹ̀gbìn yìí kù bá mi gbé dọ̀tí ẹsẹ̀ náà kú òwe kẹ́kọ̀ọ́ ti ti bá ń gbé eléyìí á tún eléyìí á jẹ́ kó ní láda lọ́dọ̀ lọ àmọ́ pé tó bá wọ bẹ̀ wọ́n gbẹ́sẹ̀ kan kú fún tó bá jáde wọ́n á gbé wọ́ ọlọ́run àmọ́ ìjọba yẹn so eléyìí à sì bẹ̀rù kọ́ jẹ́ nínú tí àwọn sufi tí wọ́n create torí pé creativity wọnú àwọn tí wọ́n ń pè ní àdéhìsì míì tó jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ so torí délé ẹni tó bá ti sọ orúkọ tó bá strange bẹ́ẹ̀ fún yín jazakumullahu khairan kí sọ̀rọ̀ ọ̀dà ẹ dákun ní síra àwọn oníkà wò sí. sẹ́wọ̀n kí sẹ́yìn bá síra wa ní ìdálẹ́ á lè mà bó bá fẹsẹ̀ rinlẹ̀ àbí kò sẹ́kìn kò fẹsẹ̀ rinlẹ̀. number nine àmọ́ ikpe gbogbo ẹni tí máa ń lọ síbi tí ó ti kírun gbogbo ẹsẹ̀ tó bá gbé àgbéga kù tó bá gbé kejì wọ́n mọ̀ pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ fún àbí òye wa àbí kìnnìún ti sọ̀rọ̀ máa tún náà náà. mo fẹ́ àlàyé sálùú dẹ̀bí àwọn nǹkan tó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ni sọ́lù Hudaybiya inṣàlá tó bá dijọ́ mi. náà nọmba ten. àwọn gbọ́ pé um, ara súnà ni pé kí èèyàn máa fẹsẹ̀ rìn láwọn ìgbà míì kí ẹni kí wọ́n pa pàtàkì ẹ̀sẹ̀ kí wọ́n máa yà wọ́n gba mọ́ lọ́gbẹ̀ ìgbé ṣé. ọwọ́ àwọn àlẹ́ pípé sí ara súnà oní ká mọ̀ bàtà ká mọ̀ bàtà rìn ká mọ̀ yarun láwọn ìgbà míì àmà àmà bẹ́ẹ̀ so nítorí pé dáàmú ló súnà oní kékeré ọwọ́ bàtà ó sì má fi bàtà ẹsẹ̀ àbí òye wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni dátúmọ̀nù súnà ó wà nù àdìkan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbogbo gbẹ́ntọ́lọ́ ọba bá fún nírun kó mójútó orun rẹ̀ nínú mímójútó orun náà sì ní kó rẹ̀ ẹ sì rí nínú àdìsí yẹn ńlá wa Aisha ó ní bẹ nínú tó wù anabi jù kọ́ máa lo ọwọ́ ọ̀tún nínú ọwọ́ ọ̀tún ni máa ń lò tí ó bá sun yarun apá ọ̀tún nínú orí rẹ̀ ní ọ̀pọ̀ yà so àmọ́ pé lẹ́ẹ̀kan láàrin Allahu a'lam Allahu wa bihamdik.